الحمد لله الحمد لله ولي الصالحين ولا عدوان إلا على الظالمين ثم الصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحابه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله ọpẹ́ ni fún ọlọ́run tó tún jí wa sáyé sáyé láàárọ̀ yìí lẹ́yìn náà tó yọ̀ǹda fún wa láti kírun tààrọ̀ ìta mọ̀ sí sọ́látù fàjìrí òun náà ló tún jẹ́ sọ́látù súbọ̀ ọlọ́run kó gbà ní ìbàdà ní ìtẹ̀síwájú àdìs tí à ń ka láàárọ̀ nínú ríádù sọ́lìhìn àdìs ti eléyìí àdìs 804 nínú tẹ̀rkìm ti ríádì sọ́lì ìtànkàmbí láti ọ̀dọ̀ abdullahi ibn umar radiyallahu ta'ala ani ó ní òjíṣẹ́ ọlọ́run tí kí àtọ̀lọ́ ọlọ́run ọba ń bẹ fún sọ pé man jarra thawbahu khuyala lam yanzur lam yanzurillahu ilayhi yawmal qiyamah ẹnikẹ́ni tó bá ń wọ aṣọ rẹ̀ lẹ̀ rí ẹnikẹ́ni tó bá ń wọ aṣọ rẹ̀ ńlẹ̀ ọlọ́run bá ò ní ìyẹn tó bá nígbà tó ń rìn lọ aṣọ rẹ̀ wá gùn débi pé aṣọ yẹn ń wọ́lẹ̀ ọlọ́run bá ò ní síjú wò kò ní bojú wò níjọ́ gbèǹde tàbá wo ẹni tó tú àdìdì nìsín ẹ̀rí tó tú sí ni pé ẹni tó bá ń wọ aṣọ ìlọ́dì rẹ̀ tí pè láṣọ ìlọ́dì òun ni. izar ṣùgbọ́n náà hadithi ìtànàbí sọ ni pé manjaro sauba aṣọ rẹ̀ kìrò ànábì ò sọ pé aṣọ ọlọ́dì so tó bá wù kò bá jẹ́ aṣọ ọlọ́dì bá jẹ́ ṣòkòtò kò bá jẹ́ ẹni gbogbo tí ń j'aṣọ, kò bá jẹ́ nínú ẹnikẹ́ni tó bá ń dá aṣọ náà débi pé ó gùn tó ń wọ́lẹ̀ ọlọ́run ní ìbójú wo níjọ̀gbìn fàkọ́ọ́lá Ummu Salama ìyàwó ànábì tá ń pè ní Ummu Salama wá ní fàkẹ́ìfà yasna'u nìsá biduyulihinna báwo ni àwọn obìnrin ó ti wá máa ṣe o nípa aṣọ tí wọ́n tó wọ́lẹ̀ aṣọ tí wọ́n ju yóò rí tán pè ní déèlì ní ìrù aṣọ tó ń wà nísàlẹ̀ tí wọ́n kọ́ọ̀lá anábíwá Muhammad sallallahu alaihi wasallam pé jarahil shibiran wọ́n jẹ́ kí aṣọ tí wọ́n kó mọ wọ́lẹ̀ ní òdiwọ̀n shibru àlàfo àtẹlẹwọ́ kan tí wọ́n pè ní shibru ní span ah, ó ní tabalak ọ̀tàtẹ̀lẹ̀wọ́ láti orí kò sí orí ọmọdé thumb and little finger tàbá fa ìlàgbọ́ ọ̀rọ̀ sí àlàfo tó wà ń bẹ̀ yẹ ẹ́ ọ̀làbàbà fi mọ́ pè ní ìkó kan kó gùn sílẹ̀ ń bẹ̀ arábìnrin yẹn sí Umu Salama ó ní nígbà náà gìgísẹ̀ wọn yóò tún máa hàn pẹ̀lú aṣọ yẹn tí wọ́n bá ń rìn lọ àwọn yóò máa wo gìgísẹ̀ wọn lẹ́yìn kọl òjíṣẹ́lá Muhammad sallallahu alaihi wa alihi wasallam fayarqi dira'an la ìgúnpá kan lágbénú àdífínsẹ ní iná pájá kan iná pájá méjì iná pájá kánà àpàkújá ṣùgbọ́n yìí ò bá yẹn kò mú gbogbo àáfàá tí mo ti gbọ́ láyé tó tú dìrá lájọ ta ti ń kéwú láyé mi rẹ̀ tó pè ní iná pájá kankan rí ìgbọ́n ọkàn ni a máa ń pè léde Yorùbá o gbogbo àáfàá ayé tí mo ti mọ̀ nílẹ̀ Yorùbá mi gbọ́ rí ìgbọ́n ọkàn òun náà máa tù sí ìyẹn ni pé ta bá mú ọwọ́ wa látòrí ìka àárín index finger lédè sí ìgbọ́n ní elbow ibi tó wọ́n parí síta máa ń ṣàlọ̀ aláyẹn tá ń parí ẹ̀ sí yẹn gígùn rẹ̀ yẹn ó ní wọ́n ń sọ fún wa òlànà bí ní òkè kí wọ́n jẹ́ gùn bẹ́ẹ̀ kó mọ́ gùn jù bẹ́ẹ̀ lọ ìyẹn ní ti àwọn obìnrin rọwá Abu Dawud wa Tirmidhi fàkọ́lá hadithun hasanun sahihun imam wa abu da'ud àti trimidi wọ́n gbà wá ní hadith tó lálàáfíà ni ah, hadithi ẹ̀kọ́ tó wà ń bẹ̀ ó níbàámu sẹ́kọ̀ọ́ ìta tí ń bá bọ̀ níbi aṣọ wíwọ̀ ó ń jẹ́ kó yé wa wípé aṣọ ọkùnrin kì í kanlẹ̀ kì í balẹ̀ láti òkè tọkùnrin bá ti wọṣọ ó gùn jù a ò rírú ẹ̀ rí òkè kókósẹ̀ ni ó máa wà ẹ̀kọ́ tánà bí kọkùnrin nìyẹn aṣọ ọkùnrin kì í gùn kó bo kókó ẹsẹ̀ méjèèjì kò pọ́síbù ìtẹ́kọ̀ọ́ ẹ̀sìn sọ nìyẹn o eléyìí náà sì làṣà wa nílẹ̀ Yorùbá Yorùbá kì í wọ aṣọ kankan kó bu kókósẹ̀ bó bá jẹ́ ṣòkòtò tí a ń pè ní sọ́rọ́ kámù táwọn Yorùbá dánjọun kò sí èyí tó bo kókósẹ̀ rí tó bá jẹ́ kẹ́ǹbẹ̀ ìlú èdè bàbá wa láàfin máa wọ̀ ẹ̀ lè rí kó bo kókósẹ̀ kódà ìtànà bí sọ gangan tó pè ní nisfu ojúgun ibẹ̀ ni ó wà eyín ńlá ṣọ wà èyí táwa ń rò páà ń ṣe ní ìsintájọ ń wọ́lẹ̀ yẹn gbogbo aṣọ táwọn tí lọ bá wa rán kó èrò sínú aṣọ wa rárá ìgbà tí ṣòkòtò labú tó dé tí wọ́n pè ní JB James Brown Amẹ́ríkà ló ti wá àwọn èèyàn dúdú nígbà tí wọ́n bọ́ lóko ẹrú èbó gangan aṣọ tí wọ́n kùnrin wọn náà ìwọ́lẹ̀ o torí pé ní trousers tá ń pè ní túrọ́sà trousers nínú definition rẹ̀ nínú dictionary tó bá lọ wò àwọn tó bá tún yá wọn ò mọ̀ ọmọ yá yóò wá wà ní òkè kókósẹ̀ wọn wà bọ ìbọ̀sẹ̀ sí bí Michael Jackson ṣe ń wọ yẹn kéye pé Michael Jackson ń wọ gẹ́gẹ́ bíi pé ó ń lọ sí stage lọ kọrin rárá ní tí wọ́n pè ní pair of trousers àrọ kìí kanlẹ̀ lọ́dọ̀ ìbò kan wọ́n bá wọ kóòtù wọn tí wọ́n wọ́n á wọ ìbọ̀sẹ̀ sí ẹ̀mọ̀ wò bọ̀sẹ̀ yẹn lọ́dọ̀ àwọn black men àwọn aláwọ̀ dúdú tí wọ́n jẹ́ ẹrú ní jọ́nà lọ́hùn ní North America nígbà tí wọ́n bọ́ lóko ẹrú tí wọ́n ti wá tún wọn lẹ̀ pé kò sówó ẹrú mọ́ tó ń kálukú wá kúrò lábẹ́ àwọn olówó wọn kò síṣẹ́ tí wọ́n fẹ́ ṣe torí ìlú òlù ní ẹkọ wọn wá wọn ò nílẹ̀ wọn ò ní nǹkan kan kí ni wọ́n fẹ́ ṣe olówó àǹfààní àwọn náà sì fẹ́ jẹ́ kí wọ́n mọ̀ rí wọn bí èèyàn gidi òun ló fa ijó orin ṣe àgbé láfíríkà bí olóòsà ká mọ́ jó ká mọ́ kọrin yẹn ti wà tẹ́lẹ̀ gbogbo wọn bẹ̀rẹ̀ sí jó kọrin ẹ́rì pé tí wọ́n bá ń sọ̀rọ̀ nípa olórin lágbàńlá ayé lónìí àtàwọn oníjó àwọn aláwọ̀ dúdú l'Amẹ́ríkà àwọn ni ó wà kó ṣéènì òyìnbó èkó ṣéènì mẹ́wàá kankan sọ́rùn káwọn èèyàn fi lè rí wọn wọ́n lọ kó ẹ̀gbà ọrùn tí ń pè ní ṣe ni wọ́n lè kó mẹ́wàá pọ̀ síbẹ̀ àwọn Barry White àwọn olórin John bam bam bam wọ́n lè fò kán tó àwọn ló lọ ń dá labú ṣòkòtò ẹ̀jẹ̀ àwọn yóò wà pa irú àwọn owó ni wọ́n lè máa rí tọrọ kọ́bọ̀ gbà gẹ́bà àwọn onílù náà ṣe máa ń ṣe káàkiri ń tí wọ́n bá ti ń lọ òde tí wọ́n lọ máa lùlú mẹ̀kẹ̀kẹ́ gẹ́gẹ́ jẹ́gẹ́ láwọn alágbe bẹ́ẹ̀ làwọn aláwọ̀ dúdú lọ ń ṣe lamẹ́ríkà ń jọ yẹn nígbà tí wọn ò níṣẹ́ wọn ò dẹ̀ lọ skul tó fi wá dùn níní o tẹ bá wo àwọn tó jẹ́ olówó ní àgbà ńlá ayé tẹ bá ka ení sí kẹwàá ìlera aláwọ̀ dúdú ẹyọ kan ṣoṣo ń bẹ Dangote ẹ olówó láfi kò sínú wọn àwọn ìbú aláwọ̀ fún un gbogbo àwọn iṣẹ́ bí iṣẹ́ agbẹjọ́rò lọ́yà èmi làwọn iṣẹ́ ẹnjìníà kankan àwọn aláwọ̀ funfun ló pọ̀ mbẹ̀ àwọn aláwọ̀ dúdú ṣẹ̀ ń pọ̀ mbẹ̀ mo rántí nígbà ayé Bush táwọn aláwọ̀ dúdú Amẹ́ríkà wọ́n ṣe summit wọ́n pe gbogbo ara wọn jọ ìgbà ẹni ẹni àkọ́kọ́ tó jẹ́ ọ̀gá àmì l'Amẹ́ríkà tó jẹ́ aláwọ̀ dúdú ńgbà yẹn Powell wọ́n ní gbogbo rádaràdá táwọn ń ṣe ti tó mọ̀kọ̀rẹ́ náà lẹ́wọ́n ń ṣe láfíríkà bí èmi ni Davido Eh, kìíní kan jákujàku yẹn pé ó ti tó ní kó ń kálukú kó lọ mọ níṣẹ́ kó dẹ̀ máa ṣe ìmúra sọra wa dẹrú náà lásìsì àwọn kan tó wúlò wọn ò ṣe mo wo interview Muhammad Ali abẹ̀ṣẹ́kù bí òjò kan mo rò pé àbúwá lámọ́ Muhammad Ali Muhammad Ali wọ́n bí wọ́n ní wọ́n pè wá sí ètò yẹn ni o láti fi jẹ́ kí àwọn ọmọ aláwọ̀ dúdú kí wọ́n mọ̀ máa ṣe rádaràda máa ń lo ègbò yẹn àwọn aláwọ̀ dúdú tí wọ́n ti kó lẹ́rú lọ́n tí wọ́n ti dọmọ ẹbẹ̀ ni mò ń wò báyìí ẹni wá mú Muhammad Ali pé ìwọ ti jẹ́ ẹnìkan tó ti ṣàṣeyọrí báwa báwọn ọ̀dọ́ wa sọ̀rọ̀ káwọn náà mọ mókè òṣà ń sọ̀rọ̀ wọ́n ní pò ní ṣe ẹ̀ṣẹ̀ tó ń jà we need lawyers we need engineers bó ṣe ń sọ nìyẹn ó láwọn iṣẹ́ agbẹjọ́rò iṣẹ́ oníṣègùn dókítọ̀ bó ṣe ń kálẹ̀ ní kò nìkan lọ́mọ sí tẹ́ẹ̀bà ti ẹ̀ wá wá sí di ẹ̀ṣẹ́ ó ní they should be managers that is where the money is tẹ́wọ́n oníkan lọ jẹ́ mọ́níjà kí wọ́n jẹ́ ni tí ń jẹ̀ṣẹ́ ó níbi tó wó wà gangan nìyẹn àwọn mọ́níjà àwọn ẹlẹ́ṣẹ̀ oníhun tí wọ́n bá ti ẹ̀ wá sí díẹ̀ rárá ibi mọ́níjà ní kí wọ́n lọ oníbẹ̀ lówó wà àmọ́ àmàdà lì gangan náà àbá sọ pé ọ̀rọ̀ òye so àwọn ìṣesí yẹn ibẹ̀ ló ti wá oní gbogbo wa náà fi tẹ́bá rántí nígbà kan táwọn ọ̀dọ́ bẹ̀rẹ̀ ń bì náà nílẹ̀ Yorùbá yìí tí wọ́n máa ń dá trọ́sà yóò gùn débi pé yóò àkó sábẹ́ bàtà ẹ tí ò bá tún rán gbà náà wọ́n mọ̀ fún èyàn ó wà tẹ̀ mọ́lẹ̀ títí tí ó fi wá gé ẹni tó bá ti tẹ́ tiẹ̀ tíbẹ̀ yẹn wá gé <laughs> ìgbà kan náà wọ́n kó dé long sleeve aṣọ alápá gúngùn wọn ò ní dé bọ́tì yẹn wọ́n ó túlẹ̀ wọ́n ó sì tú àyà ìgbà kan ni wọ́n tó wọ́ọ̀dì ẹ̀wù gbogbo àwọn nǹkan wọ̀nyí àṣẹ ìtọ́nù òun ló ń kó wa kò sí lára ẹ̀sìn wa so tọkùnrin táwọn obìnrin ni pé tí wọ́n wà á wọlẹ̀ ẹ̀wọ̀n ìtànàbí sọ ni ẹ̀wọ̀n aṣọ tóbìnrin gangan ni kó ṣe kí ni kó máa wọlẹ̀ bóhun tráìlì mú gbìyànjú láti rántí hadithi kan sí tí aṣọ ẹnìkan wọlé arákùnrin kan tánàbínà ó tí ìpò ní ẹ̀yìn ah, òun eh, ṣe nǹkan oṣù lọ́wọ́ ni ah, ọkùnrin lòun ọ̀nà tó gbà wá ló fún mínísítì ìrántí dáadáa ń sìn ọkùnrin bí igbó aṣọ ẹ̀ ṣe ń wọ́lẹ̀ àwọn obìnrin láṣọ wọ́n ń wọ́lẹ̀ tó máa ń nǹkan oṣù ẹ wo ohun tó ṣẹlẹ̀ láyé lónìí ó wá di àtòdìjẹ aṣọ ọkùnrin lànàbì ní kó lọ òkè tóbìnrin ló wá ń fò sókè aṣọ obìnrin lànàbì ní kó wọ́lẹ̀ tóbìnrin ló ń fò sókè ẹ̀rí òun ló wá ń gbálẹ̀ ìréwá ó dòdì èso wá pàdídà ńlájá tọkùnrin mọ́ kanlẹ̀ òun ló wá ń kanlẹ̀ obìnrin kanlẹ̀ òun ló ń lo òkè táwọn obìnrin yẹn tó wá lo òkè kọjá àbí tánà bí fi òdí wọn tọkùnrin sí kó lo òkè ju ojúgun wọn ò tiẹ̀ orúnkún gbọ́dún wọn ń yọ orúnkún ẹ gbogbo àwọn ọmọ secondary school sí ìtí wọn bá skirt orúnkún ní school mo à ń sọ fáwọn obìnrin pé ẹ̀yẹ́ skirt yìí ó wálẹ̀ sórúnkún mọ̀lẹ́bí àwọn tíṣà àwọn tí ń kọ́ wọn náà o àwọn èèyàn bú ló pọ̀ jù ní wọn tọ́mọ bá tún wọ́n rán tó gùn lọ sàlẹ̀ wọ́n ni ó tún ti gòjù òfin ìwó ló sọ fún ipò gùn jù ó tún ti gòjù èwo ló rán bí maxine irú ọ̀yẹn ló dẹ̀ kí wọ́n dúpẹ́ lọ wọn irọ́ so àwa mùsùlùmí àwọn ò gbọ́dọ̀ darapọ̀ mọ́ wọn torí pa yàtọ̀ ó mọ́ta ń wá sàtọ̀ làwà ìjọ <clears throat> tó jẹ́ àwòkọ́ṣe fún àwọn ìjọ míì ó ń láwá torí pé ọlọ́wọ́ bá ní litakunu ṣúadá alanas ẹ̀yin lẹ́ẹ̀jẹ́ lẹ́rìí lé àwọn èèyàn lórí ẹni àwò ẹni à ń wò kì í wòran lọ́rọ̀ àwa mùsùlùmí ẹni tá a bá ń wò èyí wòran tiẹ̀ àwa làwòkọ́ṣe kìí ṣàwọn làwòkọ́ṣe ṣùgbọ́n ó sì ní láàánú pé àwa mùsùlùmí láàbẹ́ máa wò wọ́n kọ́ṣe lónìí tí wọ́n agbọ́dọ̀ yàtọ̀ kò sì sí yàtọ̀ tó wà ń bẹ̀ ju pé bóòlọ́ lọ́n ṣe ní ká ṣe bóòlọ́ ànábì ṣe ní ká ṣe àwọn tí wọn kò sí nǹkan kan tí ń tọ́ wọn sọ́nà ìròrí ni wọ́n lè sọ pé fashion kan tún ti dé o ó parí so kọ́lọ̀ kó fún alágbọ̀ọ́yé ọ̀rọ̀ rẹ̀ so aṣọ obìnrin mùsùlùmí ní wọlẹ̀ yóò gùn yóò wọlẹ̀ tọkùnrin mùsùlùmí ni kì í délẹ̀ gbọ́lórin kan sì dé nìsín tó bẹ̀rẹ̀ sí wọn tánàbí sọ ẹni ìṣẹ́rí pé àwọn nǹkan tó gbà wèrè ẹ̀ ìdí mo fi pè ní gbígba wèrè ẹ̀ ni pé wọn ò ṣe ń torí ìtọ́lọ́n ìbí wọ́n ti lo trọ́sà tó ń lo òkèlí ìbí kọ̀lìntìn ló tó lọ kọrin show me your kókósẹ̀ ọmọ àlè trọ́sà báwọn èèyàn sí tó ń lo mọ́ni díẹ̀díẹ̀díẹ̀ tó kọ́lọ́n kó ń ṣọwà kó fún alágbọ̀ àti jàlábí àtàbáwọ̀ àti ẹ̀rí pé àwọn kérúbù sẹ̀lẹ̀ táwọn náà lọ fẹ́ jàlábí àti wọ́n ti ní bí ṣe ń ránṣáwò dínà mi fi máa dùn ní ẹkọ jọ tàwa mùsùlùmí kò ti ní bá ń ṣe rántí wọn yẹn torí pé kìí sọ lọ́n ló ní kí wọ́n wọ̀ jàlàbí àwọn ẹ̀rì pé tí wọ́n bá ń lọ wọ́n máa fọwọ́ ka sókè ní sùtánà àwọn yẹn wọ́n fọ́ ka torí wọ́n ó dá tí ó máa wọlẹ̀ tàwọn ọkùnrin wọn hmm, so n tó ṣẹlẹ̀ ní ẹfà àwọn mùsùlùmí tá bá wọ jàlàbí àwọn agbádá àwọn ṣòkòtò gbogbo láwà ní gbogbo ń ta àríká wọ̀nú aṣọ kò gbọ́dọ̀ balẹ̀ kò gbọ́dọ̀ kọjá kókósẹ̀ sísàlẹ̀ òkè rẹ̀ ni ó wà nítòbìnrin bá rí ó wọ̀ kò gbọ́dọ̀ balẹ̀ jẹ́ ọlọ́run fún alágbọ̀yé ọ̀rọ̀ Allahumma inna nas'aluka al-huda والتقى والعفاف والغنى اللهم اهدنا وسددنا ربنا والسلام عليكم ورحمة الله وبركاته